zẹ́nzẹ́mìnánjẹ́ zẹ́nzẹ́mìnánjẹ́ ayọ́sọ́dọ̀n ìrìnà owó tó kẹ́tù online tó bá lówó vip fáyínlẹ̀ fáwọn miliki express náà bẹ́ẹ̀ ni miliki express lẹ́tọ̀ ìdòdẹ ní miliki express ètò sì ń tẹ̀síwájú ní báyìí mo ti wá gbé àlejò mi pàtàkì pàtàkì mo ti gbàlejò mi pàtàkì pàtàkì wá sórí ètò lónìí arákùnrin àdúmọ̀àdán hmm, ọ̀gbẹ́ni délé jazz délé jazz ẹ̀yin tèmi nílé àlùjọ ti wá bẹ̀rẹ̀ báyìí ní pẹrẹwu àlùjọ tá a fẹ́ fún yín kò ń ṣe táláriwo classic àlùjọ la mú wá fún yín lónìí àlejò mi pàtàkì pàtàkì ọ̀gbẹ́ni Délé Jazz ẹ bá mi kí àwọn aráalé. orúkọ mi ni Délé Jazz mo jẹ́ ẹni tó máa ń kọrin tó dẹ̀ máa ń fi ohun dùrù láti fi Olúwa and some other different occasions that you can count on ẹ wálé ẹ wálé òyìnbó yìí yẹn ti fẹ́ máa pọ̀ jù wọ́n lórúkọ àwọn ni délé jazz àti ìgbà pé orúkọ yìí ni délé jazz mo ní kí ẹ kí àwọn aráalé ẹ kí àwọn olólùfẹ́ yín. ẹ kúlé o orúkọ mi ni délé jazz ọmọ yín tí ẹ gbogbo yín náà tẹ́ ti mọ̀ tó dẹ̀ máa ń dá yín ní àwọn program kọ̀ọ̀kan bíi church bíi wedding hmm. bíi àwọn oríṣiríṣi ìnáwó tẹ̀lé ká. bíi wedding wọ́n ti ń ṣèpolówó kí lorúkọ yín gangan. orúkọ mi gangan Délé Fábùnmi lorúkọ mi but because of my nǹkan tí mò ń ṣe so and eh, ó jẹ́ kí ẹ mọ̀ pé gbogbo ala máa ń fẹ́ fúnra lórúkọ kan bákan bákan but nǹkan tí gbìyànjú mọ̀ mí mọ́ ní Délé Jazz kò ń ṣe gbìyànjú ló sábà mọ orúkọ àbísọ mi ṣùgbọ́n orúkọ Délé Jazz ni gbìyànjú mọ̀ mọ́ gbogbo èèyàn ò sábà mọ̀ yín mọ́ orúkọ àbísọ yín wọ́n wá mọ̀ yín ní délé jazz nítorí irin òun olórin tẹ̀ tẹ̀ máa ń play tẹ̀ máa fi ń dá àwọn èèyàn lára yá kí ló wá mú yín yan eléyìí láàyò gangan gangan kí ló mú yín yan orúkọ náà láàyò ṣe bí kí ló ń pe orúkọ nǹkan tẹ́ gbé dání saxophone saxophone ẹ wá ní délé sax ẹ délé jazz kí ni tó fi jẹ́ bẹ́ẹ̀. ok nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń play kínní saxophone and oníkálukú máa ń fúnra wọn ní orúkọ tó dẹ̀ wù wọ́n àmì ikọ̀ decide pé kí n kàn fúnra mi ní orúkọ yìí mo pè nínú music a ní oríṣiríṣi oríṣiríṣi style a ní afro a ní hip hop a ní highlife a ní jazz music tó jẹ́ pé kò ń ṣe tiwa nílẹ̀ yìí tó jẹ́ pé tọ́ òkè òkun ni ẹ mọ̀ pé tẹ bá ń play àwọn kankan mi mo dẹ̀ like bọ̀bọ̀ ìbò ṣe ń play o kinní kan jẹyọ nínú kinní ẹ̀ so wọ́n pa ah, wọ́n wá ń sọ orúkọ yẹn pé kinní kinní báyìí báyìí báyìí so mo kàn wọ́n pé ké since àwọn èèyàn dẹ̀ ti ń pè mí gan ní Délé Jazz kí n kàn wọ́n pé kémi náà kọ́ tún pa iná ìdí fúnra mi Délé Jazz yẹn kẹ́lómi tó gbàlùbọ̀lù kọ́ ọmọ lọ́wọ́. Hmm, ó dà bẹ́ẹ̀ nígbà wo ni ìrìn àjò àti máa lo ohun èlò orin yìí gan bẹ̀rẹ̀? Hmm. ẹ mọ̀ pé gbogbo ala máa ń ní pé abẹ̀rẹ̀ láti fi kan abẹ̀rẹ̀ láti fi kan ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ láti church ayẹ̀ ṣe mọ̀ pé church náà ni nígbà tí mo wà ní secondary school a máa ń bá wọn lu àwọn ìlú púpùpù kiri pé ẹ ṣáà lu àtijọ́ àti mú láti fi ṣe táwọn òbí ò mọ̀ ní o bọ̀ǹgbà tí mo parí secondary school a ṣe àwọn one or two things à ń kọ́ àwọn ọmọ níléèwé ní school from there a kọ̀ tó wò pé admission tí bọ́ sí ṣáà ká máa ṣáà wá nǹkan ká máa wá ṣáà jókòó sílé ká má dáa di ọ̀lẹ so ká máa wò pé ah, ọmọ yẹn bẹ́ẹ̀ ni irinṣẹ́ èṣù ṣùgbọ́n adúpẹ́ lọ́lọ́run tí mo parí tí mo wá admission tá à ń ṣe one or two test mo ṣáà tẹ̀síwájú mo lọ mọ̀ nípa music ṣùgbọ́n kí n tó wọlé mo ti ń play àwọn musical instrument yìí mo ti ń play ẹ̀ táwọn ọ̀dọ́dẹ̀ ti ń fún wa ní one naira two naira sórí tébù wa táwọn gbà ọkùnrin ti ń dènà àwọn lè fi máa ra káàdì ra bàtà ni ṣùgbọ́n nígbà tí ìrìn àjò ètò máa bẹ̀rẹ̀ ní ojú ní pẹrẹwu bí ọdún mẹ́fà méje sísìn táwa ẹ̀. gbogbo yín náà lè máa san pé bí ọdún mẹ́fà méje mẹ́jọ sísìn ẹ̀ kí n lè sọ pé ọdún báyìí pàtó ni mo bẹ̀rẹ̀ ṣé ìgbéraga ni o àbí kí ni ká hmm. pè é ní. kò ń ṣe ìgbéraga there is something we call professionalism ẹ mọ̀ pé téèyàn bá ọmọ tó bá ń ṣe nǹkan tó bá wọ̀ pé ní ah, títò dá ganja láti àlejò pé mo ṣì ń wà ní abẹ́ ìkọ̀rọ̀ yàrá mi mo ṣì ń ṣe àwọn nǹkan so kò lè sọ pé òun ti tó tán ṣe mọ̀ pé díẹ̀ ọmọkùnrin ò tó gbọ̀ngbọ̀n táwọn èèyàn bẹ̀rẹ̀ sí í mú ẹ tó ń gbọ́ ẹ ah, bọ́bọ́ ìrì iṣẹ́ àjá pé ká gbé sínú eh, pósítà ẹ ká ṣe gbá kó wá dá wa lára yá kó wá yan Ọlọ́run fún wa so and that is about seven years back and then mo ṣe wà ní school so I said in those days. school wo lẹ lọ. mo lọ sí College of Education Adeniran Ogunsanya ti Ijaniki nílùú Èkó. Hmm, ìwé kí lè wá lọ kọ́ níbẹ̀. mo kọ́ nípa bọ́n ṣe ń kọ orin ẹ mọ̀ pé kò sí nǹkan tí wọ́n bá fẹ́ ṣe láyé tí o bá fi ti ìwé pẹ nídìí mm. kẹ́yìn ọkọ̀ máa kọ́ dàbí roadside player àní tó máa ń sọ̀rọ̀ nípa àkọ́wọ́ pé mo fẹ́ ṣe nǹkan ẹ mọ̀ pé education is very very important in life kéèyàn máa gbálẹ̀ gan tó bá sì lè fìwé pé ọjọ́ kan ọjọ́ kan. ẹni ń tọ̀hún yà gbálẹ̀ ah, yàtọ̀. yàtọ̀ yàtọ̀ sẹ́ni tí ó kàwé pé má sọ̀rọ̀ sí mi o mi ò kọ́ ah, mo kàwé mo ah, kàwé o I'm a graduate ìyá tó fi ẹ̀gbọ́n tó ṣàkóso ṣé torí pé mo ń ṣé torí pé mo yan iṣẹ́ ìláyò mo máa kàwé gbóyè bẹ́ẹ̀ ni ẹ parọ́ ẹ parọ́ hmm. nígbà tí ẹ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò píplẹ̀ saxophone tẹ́ bẹ̀rẹ̀ sí ní fi ohun èlò orin tẹ́ fi yin Ọlọ́run lógo tẹ́ fi ń dá àwọn olólùfẹ́ yín nárayá àwọn wo ìjákulẹ̀ wo lẹ́ẹ̀ ti rí tí ó jẹ́ pé ó fẹ́ fà yín sẹ́yìn nídìí iṣẹ́ yìí. ó pọ̀ o àkọ́kọ́ ẹ mọ̀ táwọn èèyàn bá ti mọ̀ yín wípé o jẹ́ èèyàn ńlá kan tó bá wàá ṣẹ̀fẹ̀ máa lọ́ bí ẹ pé bá àwọn náà lè ṣe ẹlẹ́mìíràn wá bẹ́ẹ̀ ṣó o lè play ṣó o dá are you very good tó bá ti dá mi ò fẹ́ hmm. kó wọ́n tún máa ń gbé ẹlẹ́mìíràn ni kó wá bí àwọn ń gbé níbi irú vi wọ́n ní kó wá bá wọn níbi irú àdúgbò kan tó jìnnà kán kọ́kọ́ wò pé ẹlẹ́mìíràn kọ́kọ́ wá ṣe fún mi náà hmm. kọ́kọ́ wá play fún mi náà and ìyẹn o normal and ìkejì nípa Eh, ọ̀rọ̀ agreement ẹ mọ̀ pé èyí tó ṣe pàtàkì hmm. owó ni pé ok owó àpèkánu kù bẹ́ẹ̀ ni o ìpè à wá kó tó tó bá ti lórúkọ àwọn tó máa tẹ̀lé ẹ bí àwọn tó máa bẹ́ẹ̀ tẹ dùrù tó máa bẹ́ẹ̀ lùlù máa ṣe gbogbo ẹ̀ wọ́n ṣe máa wo bọ́bọ́ yẹ bóyá fifty kọ̀bọ̀ ló ń fún wa tó bá rí èèyàn tó máa fún ọ ní iye tó pọ̀ ju tiẹ̀ lọ tó bá di pé wọ́n bá wọ́n ti hmm. lọ ni àwọn á di pé ẹ ti wà ní bus stop tẹ́ẹ̀dẹ̀ ní mọ́tò tẹ́ máa fẹ́ kó gbọ́ kiri tẹ́tí wà ní bus stop láti píkì wọn wọ́n pé ẹ̀wọ̀n ọ̀gá mi ò lè ráyè owó ló fà á hmm. ẹ mọ̀ and then your own too personally èèyàn náà gbọ́dọ̀ rehearse fúnra ẹ̀ okay let me build myself so that máa débì kan the challenges will not be much for me tí máa rí nǹkan tó tó mi àbí tó tó mi in age ẹ máa rí ọmọ mi tó tó in age which ma play hmm. very very versatile on age. Mm ẹ̀yin náà máa wò pé ah, ah, mo ní láti lọ gbáradì sí nílé díẹ̀ so these are the normal things ó ṣẹlẹ̀ and then mi rẹ̀ rí tẹ bá play pọ̀ tẹ bá play tí kò bá tẹ lọ́rùn á sọ pé ah, mi ò ní pé ẹ mọ́ ọ bọ̀ adúpẹ́ lọ́lọ́ pé èrè ọ̀dẹ̀ ti ṣẹlẹ̀ sí àwa. láti ìgbà tẹ ti wá bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ìjẹ́ ipò kan wà bí ìgbà kan wà tẹ́ ń pẹ́ wúra yín pé ah èmi ni Ọlọ́run ti mú débi tó mú mi délé nìyí mo dúpẹ́ ìgbà wo gan-an nígbà náà. Hmm, gbogbo ìgbà ni mo máa ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ibi tí ó bá mi dé ọ̀rọ̀ àwa olórin ọ̀ nǹkan tá à ń ṣe yìí ó dàbí èèyàn tó ń jẹun lójoojúmọ́ tí èèyàn kan dẹ̀ wẹ̀ pé ah, oúnjẹ tó ń jẹ jẹ́ tó máa sanwó fún ẹ ni pé òun oúnjẹ jẹ ẹ mọ̀ ó dàbí èèyàn tó ò ní tó lápá tí wọ́n dẹ̀ fi oúnjẹ fún tó wọṣọ fún tó ṣe gbogbo ẹ̀ so bọ́rọ̀ wa ṣe rí nìyẹn kò sígbà tí èèyàn ò lè dúpẹ́ lọ́ọ́ mo máa ń dúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ because tí bá ògbà tí mo bẹ̀rẹ̀ tí bá àwọn tí mo bá tí bá àwọn tí ó wà níwájú mi àwọn tó wà lẹ́yìn mi ẹ mọ̀ pé for someone to tell you agbe ah I want to I want to be like you. I want to be like hmm, you. O ti ń láwọn kọ̀ọ̀kan tẹ́yìn náà dẹ̀ ti ní àwọn ọmọ méjì mẹ́ta tó ti gba abẹ́yé jáde pé okay hmm. ẹni báyìí ló kọ́ wa ló ṣe báyìí tẹ̀lé ń gbọ́n nípa wọn as far téèyàn bá ti wà láyé there is hope for everybody. Hmm. you cannot be at the same place at the same time. wọ́n ní tẹ́ ẹ bá ṣì wà láyé tẹ̀mí bá ṣì ń bẹ ìrètí ń bẹ ẹ wá máa gbé àtótónu àwọn ará bíi tiẹ̀ ṣe wá pọ̀ tó bá ẹ ní sùúrù o àsìkò àti pápá parara parara ti tó báyìí ṣùgbọ́n ká tó lọ sórí ìyẹn afẹ́dókè lọ́rùn tábádé àlùjọ ti bẹ̀rẹ̀ nípẹ̀rẹ̀ o.